الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع عشر وأربعمائة وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم كان يخطب قائما يجلس ثم يقوم فيخطب قائما فمن نبأك أنه كان يخطب جالسا فقد كذب أخرجه مسلم وعن جابر بن عبد الله رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه حتى كأنه منذر جيش يقول صبحكم ومساكم ويقول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة رواه مسلم وفي رواية له كانت خطبة النبي صلى الله عليه وسلم يوم الجمعة يحمد الله ويثني عليه ثم يقول على إثر ذلك وقد على صوته وفي رواية له من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وللنسائي وكل ضلالة في النار وعن عمار بن ياسر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه رواه مسلم حديثي ابي حديثي تتسواج جناني wọ́n dá lórí apá kan nínú àwọn òfin àti ìdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú salatul jumu'ah àdìsí alákòókò wọn látọ̀dọ̀ sàhábà sàhábì jabir ibn samura radiyallahu ta'ala an a sì sọ ìpè ńgbà tí jabir mi ọba ti wá tó yàtọ̀ sí jabir ọmọ abdillah ó kọ tí wọn ò lè wá lásán láì jẹ́ kí wọ́n fi ti bàbá wọn kún torí ká má bàa sí wọn mú fún jabir. ابن عبد الله، جابر abdillah عبد الله، máa من sábà wà ní pẹ̀lú orúkọ bàbá rẹ̀ ṣùgbọ́n láwọn àyè kan ó ṣeé ṣe kí wọ́n dárúkọ rẹ̀ lásán láì wí ti bàbá rẹ̀ pẹ̀lú ẹ̀ asitima látàrí ọ̀pọ̀lọpọ̀ bó ti ṣe máa ń wá bẹ́ẹ̀ ebi wá jábìr láì lórúkọ bàbá pẹ̀lú ẹ̀ ta ni wọ́n gbà lérò yẹn jábìr ibn abdillah radiyallahu anhu jábìrì ibn Samura wọn náà láwọn hadith tó ṣe pé àwọn hadith yẹn ọ̀pọ̀lọpọ̀ nu wọn náà tó ń bọ̀ tó ń ní í ṣe pẹ̀lú àwọn adájọ́ ńláńlá nínú sharia ẹ̀sìn Islam nínú wọn náà lélẹ́yìn jábìrì ibn Samura ó ní anabi wa sallallahu alayhi wa sallam kana yakhtubu qa'ima yóò gbogbo àtàwọn ẹbí ọba ṣe kútúbà ọ ìdúró ló máa ń ṣe kútúbà rẹ̀ ìdúró ló máa ń ṣe kútúbà rẹ̀ kìí ṣe kútúbà níjókòó nìyẹn eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe kútúbà jùmùà òfin ṣẹ̀ríà ìlànà anábì sallallahu alaihi wasallam tọrọ ọmọ onáà ní kíká dúró ká nàró ṣe àbọ̀dọ̀ jókòó ṣe kútúbà ká dúró ká nàró ṣe a gbọ́dọ̀ jókòó ṣe khutuba. ọwọ́ nínú ẹgbàá wa kan eléyìí tí imaamu Bukhari gbé jáde láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam jalasa dhata yawmin ala al-minbar wa jalasna hawla. wọn nàbí sallallahu alayhi wa sallam ó jókòó níjọ́ kan lórí minbar àwọn náà wá jókòó yíká wọ́n wá ń ṣe kútúbà fún wa níbẹ̀ lànà bìtì mẹ́ńṣẹ̀n pẹ́rù ń bá wọn aburú tó lè ṣẹlẹ̀ sí wa nígbà tó lọ́n bá sílẹ̀kùn àrísìkì ilé ayé yìí fún wa gba gbogbo ọ̀nà lọ́kàn náà àwọn sábẹ́ wa sọ wípé àfẹlẹ́kẹ́yìrì ṣọ́rún tí aburú lè ta rori jáde bí anábì bẹ́ẹ̀ ni aburú a máa tara dáadáa ṣẹlẹ̀ sáwọn èèyàn apá nínú àwọn olùmọ̀ wọ́n mú níbẹ̀ yẹn pé tó ti mú sọ kútúbà rí níjókòó ó fi hàn yín pé ìdúró yẹn ọ súnà ni kì í sọ̀ràn yẹn nítorí pé ẹ̀ẹ̀kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tako ìdúró ó ti tó lámì láti fi mọ̀ yín pé ìdúró ńkọ́ kì í ṣùgbọ́n agbá kan nínú àwọn olùmọ̀ wọn rárá kò sẹ́rìí ń wọ́n ní ó jókòó kìí ṣe pé nítorí pé ó fẹ́ ṣe kútùbà júmọ̀ àní wọ́n ló jókòó kìí ṣe nítorí pé ó fẹ́ ṣe àní àbí dandan èèyàn ò ní lọ di mímbàr àfi tó bá fẹ́ ṣe kútùbà so àwọn àfáà tí wọ́n ní ẹ̀rí ń bẹ́ẹ̀ lórí kékeré sọ̀rọ̀ ẹ̀nìkan dúró wọ́n ní tó súnmọ́ ni pé kútùbà júmọ̀ àní torí pé àwọn ìwà ayáàtì mi fi hàn pé kútùbà júmọ̀ ló ń ṣe àwọn tí wọ́n sọ pé a jókòó rárá wọ́n ní ẹgbàá wa nù ẹgbàá wa mi tún wá látọ̀dọ̀ jábìrì ibn samura yìí kan náà yàtọ̀ sí ti abu sa'id wípé njọ́ yẹn ìdúró lànàbí wa kìí so ẹni tó wá pè ní jókòó ọ̀rọ̀ tiẹ̀ kò lágbára ju tẹni tó pè ní dúró lọ pàápàá jùlọ nígbà ti mọ̀ gbogbo kútúbà bó ti ṣe ní dúró wọ́n sì ní lédè lárúbáwá wọ́n lè kí ìtumọ̀ rẹ̀ ó sì já sí pé ó dúró ń báwọn èèyàn sọ̀rọ̀ ó jókòó ń báwọn èèyàn sọ̀rọ̀ kí ìtumọ̀ rẹ̀ ó já sí ó dúró ó ń báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní báwo nìyẹn wọ́n nítorí pé ńgbà táwọn fẹ́ tọrọ lọ́dọ̀ arákùnrin tí ọba mímbàrì yẹn mímbàrì tí wọ́n fi pákó wọ́n ní bá ọmọ pé bá mi ṣe mímbàrì kan tí màá jókòó lé lórí báwọn èèyàn sọ̀rọ̀ bá mi ṣe mímbàrì kan tí màá jókòó lórí àwọn òpó rẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ sì mọ̀ pé wọ́n yẹ jókòó lórí mímbàrì báwọn èèyàn sọ̀rọ̀ àjẹpé jókòó lé lórí ìtànà gbígbà lérò ní kíni tí màá dúró lé lórí. èyí owó lè jẹ́ ìdúró la gbọ́dọ̀ ṣe kútúbà. hadithi abu sa'id radiyallahu anhu tọ́lá nàbí jókòó ó ń bá wa sọ̀rọ̀ àwa jókòó rọkìríkà rẹ̀ kọta kó pé ọ̀ràn yẹn ni ká dìde dúró ṣe kótóbà kọ́dà wọ́n ní nínú ṣẹ̀ríà ìdúró náà nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe kótóbà ìdúró náà làbúbákàr ṣe kótóbà ìdúró náà ni Umar Uthman Ali gbogbo wọn ṣe kótóbà tó fi dórí Al-Hasan ọmọ Ali nígbà tó ṣe mùbáyà fún tó náà di khalifa àkọ́kọ́ ẹni tó kọ́ jókòó ṣe kótóbà àkọ́kọ́ ẹni tó kọ́ jókòó sí kútúbà jùmọ̀ àwọn náà ni muawiya ibn abi sufyan radiyallahu anhu wọ́n sì ní muawiya gan kò sàdédé jókòó sí kútúbà àfi ní ìgbà tí ọ̀rá pọ̀ nínú rẹ̀ wọ́n ní ọ̀rá pọ̀ nínú rẹ̀ débi pé inú yẹn ń pa lẹ́rù inú yẹn dẹ́rù pa wọ́n ní lọ́fà ló fi di pé ń jókòó sí kútúbà so láti ṣe mà bí Ànábì sallallahu alaihi wasallam ìdúró ló ṣe kútúbà ó sì ti sọ fún wa pé sọlú kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ láti gẹ́gẹ́ ti ṣe rí i pé mò ń ṣe sọ láti tèmi kò sí àwáwí kan bíi ti wùlé ó kéré máa fẹ́ni bọ́dì láti jókòó ṣe kótóbà tọ́ ọlọ́run ẹbí máa ń dúró ṣe kótóbà ìdúró ṣe kótóbà yẹn òun náà ní nǹkan tó tó tó tó súnmọ́ kọjá bá ní tí wọ́n ń pè ní kótóbà àmójù torí pé wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n fẹ́ ṣèkìlọ̀ fún wọn wọ́n fẹ́ pàkíyèsí wọn tẹ́ni tó wá fẹ́ ṣerú nǹkan yẹn fáwọn èèyàn ọ̀nà tí ọ̀rọ̀ rẹ̀ fi lè lápá jù òun náà ní kó ọmọ rí kó ní kálukú ọmọ rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìdúró ló lápá jù ẹ̀yin náà ní láwọn ilé wa gbogbo lásìkò tí olùkọ́ kan bá wà tẹ́ pé òun ò lè jókòó kọ́ni lẹ́kọ̀ọ́ olùkọ́ mi sì wà tẹ́gbọ̀n ò lè dúró kọ́ni lẹ́kọ̀ọ́ láì ẹ̀ríkẹ́ni tí rẹ̀ ọmọ ta tí ó sì máa wọlé sí wa lára jù nínú wọn tí bá máa dúró wa sọ̀rọ̀ ẹni tí bá máa dúró kọ́ wa lẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ wa ẹ̀kọ́ tiẹ̀ yóò máa wọlé sí wa lára jù ẹni tí máa jókòó kọ́yàn lẹ́kọ̀ọ́ lọ nítorí pé ọwọ́ dúró tó ti yẹn irú tí ọ̀rọ̀ rẹ̀ ọmọ lápa wa yóò pọ̀ ju tẹni tó bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn kò rọrùn láti dúró máa báwọn èèyàn sọ̀rọ̀ ohun tó bá bẹ̀rẹ̀ sí sáré rẹ̀ òun àtàwọn ìyàwó rẹ̀ nìkan ni wọ́n mọ̀ ọ́ so ṣùgbọ́n àwa ti ń kọ́ lẹ́kọ̀ọ́ èyí tó lè lapa lára tiwájú òun náà ni kò ṣe kí ni kó dúró máa bá wa sọ̀rọ̀ so ká tó wá pé kútùbà níbi tó ti fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lọ tó ti fẹ́ pàkíyèsí wọn tó ti fẹ́ iná ni anabi máa ń ṣe kútúbà yàjẹlẹsù yóò ti dúró wọn àwọn aṣọ kútúbà débi kan yóò tún jókòó àìpé kútúbà kan ti tánu kí láàfin máa mà pé kútúbà ọ̀kan ti tán o wọn bẹ̀rẹ̀ omi o oná níjókòó thumma yaqum lẹ́yìn ìjókòó yẹn yóò wá dìde eléyìí tó fi hàn pé ó máa ń pẹ́ díẹ̀ níjókòó yẹn yéé ṣe pé tọ́ba kàti fìdílé lẹ́nà ni ó dìde lẹ́ẹ̀kan náà yóò jókòó yóò pẹ́ díẹ̀ yóò wá dìde fayakhtubu qa'ima lẹ́yìn rẹ̀ yóò tún ṣe kútúbà tọ́ba ti dìde dúró tá dìde dúró yóò tún bẹ̀rẹ̀ kútúbà míì ní dúró eléyìí jẹ́ kútúbà mélòó nù kútúbà méjì fún sọ̀látùl jumu'ah فمن نبأك أنه كان يخطب جالسا فقد كذب torí náà nìkan tó bá sọ fún ọ pé jókòó lánàá bí máa ń ṣe kútúbà ọ irọ́ ló tó bá sọ fún ẹ pé jókòó lánàá bí máa ń ṣe kútúbà kọ́ ọmọ yìí pé irọ́ ló fún ọ. sọta bá ti taari lóyìí mà wípé ìdúró iná ni a máa ṣe kútúbà ńṣe lákàjókòó láàrin kútúbà méjèèjì láti fi sàmì pé kútúbà kan ti tán á sì bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ǹjẹ́ ìdúró yẹn àti rí pápá kan nínú àwọn olùmọ̀sọ pípé sọ̀rọ̀ àyàn nítorí àdéhìí Abi Sa'id Al-Khudri radiyallahu anhu àti tìrì bí wọ́n ṣe fèsì ìgbé rárá o ń ṣe ìlójókòó nítorí wípé kìí ṣe kútúbà jùmọ̀ ọ̀dà àtàbàtẹ̀ pé kútúbà jùmọ̀ ni kò jókòó ìdúró lọ́wọ́ à ẹni tó gbà wá lọ sọ pé jókòó torí àdìsí mi tó tún ṣàlàyé rẹ̀ jẹ́ tó bá rí báyìí èyí tí ọkàn balẹ̀ sí òun náà ni pé ìdúró méjèèjì yẹn kìí ṣe súnà ọ̀ràn yẹn ni ìdúró ṣe kútúbà méjèèjì ọ̀ràn yẹn ni kìí ṣe súnà tó o bá fi sílẹ̀ ẹlẹ́gbẹ́ pé ò ṣe kútúbà ni tó o bá fi sílẹ̀ ẹlẹ́gbẹ́ pé ò ṣe kútúbà ni torí rẹ̀ kútúbà yẹn ń bùkátà ká tún ṣe kí di pa ṣe sọ̀látùl jumu'ah wọn bùkátà ká tún ṣe kó tó di paṣẹ sọlátul jumu'a tí ìmáàmù bá wá ń sáré àbí ẹsẹ̀ ń dùn kò ní lè dìde dúró so ṣé kó jókòó ṣe kútúbà yẹn ni àbí kó kúkú fi sílẹ̀ fẹ́lómi kó ṣe ńlọ́dàjù tó bá fi sílẹ̀ fẹ́lómi tó bá ṣe òun náà nìlànà nítorí pé a ti sọ pọ́nrán yẹn ni so ìwọ ò sì ní lè èsì ṣe nǹkan tó ṣe pé tí wọ́n bá ti nílé ṣe ẹlòmíì ò tún nílé ṣe má láyé torí rẹ̀ yín náà sinmi lónìí ẹ fi ilẹ̀ fẹ́ lómi kó náà ṣe kí ẹ fi lè bá àmọ́ bí wọ́n ṣe máa ṣe nígbà tẹ́yìn ọ̀bá sí má so eléyẹn kò sí ní tó burú bẹ́ẹ̀ so ìdúró láàmà sí kútùbà kí ló dé tí jábìrì fi wá sọ pé ẹnikẹ́ni tó bá fi lè sọ fún ẹ wípé ànábì ń kútùbà níjókòó kọ́ ọmọ yín pé irọ́ ló pa fún ẹ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ sáábẹ́sì ó súnmọ́ kọjá pé látàrí ìṣesí àwọn èèyàn láti bẹ̀rẹ̀ sí ní rí nígbẹ̀yìngbẹ̀yìn ayé àwọn sàábé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́fin páwọn ẹni tí wọ́n ń dé lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ tàbíyìn àwọn ti ń rí nínú àwọn alásọdùn àwọn alásọdùn wọ́n ti ń wà nù wọn ẹ mọ̀ pé àsọdùn ní bírọ́ àsọdùn ní bírọ́ ọ̀kàn fẹ́ sọ̀rọ̀ kí gbogbo wọn ṣe Allahu so nítorí ẹ wọ́n ti bẹrẹ sí ní fura páwọn alásọdùn ti ń hàn wọ́n ti ń fojú hàn bá sì ti wà irọ́ wà nítorí mú kí wọ́n kí rọ́bọ náà rẹ̀ sínú nítorí mú kọ́pọ̀lọpọ̀ àlọ́ kọ́wọ́ náà rẹ̀ sínú gbogbo ní kì ni ń pè ní ni torí ẹ̀ náà sì kọ àwọn tíra rẹ̀ gẹ́dẹ́ tahdhir al-awam min akhbar al-qassasin tahdhir al-awam min akhbar al-qassasin ṣíṣe ìkìlọ̀ fáwọn èèyàn wọ́n ṣọ́ra fún àwọn àlọ́ táwọn apàlọ́pàlọ́ máa pa yẹn nígbà wọn kan wà tí èso olùmọ̀ nípa ẹ̀sìn Islam àlọ́ lásán làwọn mọ̀ kò ní fìkà pé kan irọ́ sì ni gbogbo ẹ̀ so ẹ wọ́n parọ́ ẹsẹ̀ ní Abubakar níjọ́ kan ló tẹ̀ wá bá nàbì ló bá ẹ wà nàbì ẹ lónìí ní jáde lé rẹ àfi ẹ sá sọ pé ẹ pé pé gbogbo ara ilé mi náà wà níbo ló ti sọ pé nídìí kí ronú kàn máa gbé ní máa gbé ní. so àwọn kọ̀sọ̀ọ̀sùn nù àwọn náà ṣe nínú píparọ́ máa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kódà wọ́n ní láti orí wọn gan ni hadith ti bẹ̀rẹ̀ píparọ́ máa nàbí pa nàbí ọ̀sọ́ àtòrí àwọn aláàlọ́ ló ti bẹ̀rẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé ẹni tí bá ń ń pa àlọ́ tẹ́pọ̀ àlọ́ ló ń kà kwẹ́sìn kò ní rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn sẹ̀wọ̀n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ọmọ lórí ọlọ́run kò sí bẹ́ẹ̀ wọ́n pèkúpè ló ń pè tí bá ṣe pé fọ́nù sẹ̀wọ̀n kí yóò ti sùn àmọ́ aláàlọ́ kí ni yọ ọmọ kó dálẹ̀ ni ṣe ìdínú tó fi jẹ́ pé kò lè rọrùn fẹ́ni tí àlọ́ bá ti mọ́lá láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ṣùgbọ́n ni tí ọba fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ̀ rí pé àlọ́ òní mọ́lá ní tiẹ̀ àlọ́ òní pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ kò ní rà àlọ́ pa nínú ọ̀rọ̀ tiẹ̀ irú ọ̀rọ̀ tiẹ̀ yóò jẹ́ facts àwọn àmà báyìí lòfin wí báyìí lòfin sọ báyìí lòfin wí báyìí lòfin sọ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. tẹ́lẹ̀ yé wa àwọn yìí pé sàábì ti fura mọ̀ yìí pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o àní sáláì ráwọn ẹni tí wọ́n mọ̀ pàrọ̀ mọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kó ṣe ṣe tí kó sọ sọ so ńgbà táwọn eléyìí bá dé ńgbà tá a bá dé oríṣiríṣi nǹkan máa gbọ́ so nítorí tẹ́nìkẹ́ni bá fi lè lọ sọ fún ọ ipa nàbí wa sallallahu alayhi wa sallam ó ń ṣe kútúbà níjókòó ilé máa ṣe kútúbà kọ́ ọmọ ìpè rọlọ́pàá fún ẹ o ẹ sì mọ̀ pé ẹni tí máa ń parọ́ ṣé òdòdó ẹ̀yẹ làwọn máa ń gbà ní àbí tàbùkù òdòdó àbùkù ni torí pé bá sọ pé ala la'natullahi alal kadhibi ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọ làánà ọlọ́run kọ́ máa jẹ́ tàwọn òpùrọ̀ kíni laana làánà mina rahma káléèyàn jìnnà síkè si kíni jẹ́ làánà laana tí lè ba yé wa ẹ jẹ́ ká jìnnà sí irọ́ o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o irọ́ pípa òun náà gbogbo wa pípa òun ló máa wa bú generally tẹ bá rí kí ẹ mọ̀ yín pé ó súnmọ́ kọjá pé rọ́ ló pilẹ̀ gbogbo àwọn àwa ńlọ́dọ̀ rẹ̀ nísìnyí tó bá sọ yí pé èèyàn kan ọlẹ́nìkan ṣe zina kò sì ṣe zina kí ni tó mọ̀ ọ́rọ́ irọ́ náà ni so bẹ́ẹ̀ ni ẹni tó ní ẹ̀yìn ẹ̀yìn bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ṣe pé ètè rẹ̀ wọ́n fẹ́ gùn tíhun. kí lóun ṣe yún ń bu ni àbí bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n kí ebu yún kí ni rẹ̀ irọ́ ni bó lè tẹ́ fẹ́ gùn tì so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wọ̀ ọ̀daràn láyé irọ́ nípìnlẹ̀ rẹ̀ irọ́ tẹ̀sí rí i báyìí ó ti rọ lọ́rùn kódà ẹlòmí ọ̀gbádùn tí ọba ti parọ́ ọjọ́ kan kò sì yẹ èèyàn wàláyé ọba àmàjẹ mùsùlùmí tó pé mùsùlùmí irọ́ da èèyàn nù ìdí fi sọ pé tí rọ́bà lọ lógún ọdún òdodo ni ó fi bá tún ní láyé ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ ọba. tó bá lọ lógún ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ lòdòdó ọba ẹ wá dì mú yẹn tọ́lọ̀ ń tú àṣírí rẹ̀ hàn wàláhì wàláhì wọn ìlẹ́ni wọn ìlẹ́ni bó bá ti bàbàrà tẹ́lẹ̀ níjẹ́ tọ́lọ̀ bá ti lè tú àṣírí rẹ̀ kókùrọ̀ ni wàláhì wọn ètò yẹn torí rẹ̀ òdodo níjà níyì ìjà torí ẹ ẹni tó jẹ́ pé ọmọlé rọ ọmọlé rọ níjọ́ tí Ọlọ́run bá da ilé rọ wó fún aláyọ yàlẹnu yọ yàlẹnu wọn a máa fi rọ túlù ká wọn a máa fi rọ tú mọ̀lẹ́bí ká wọn a máa fi rọ dọtẹlẹ wọn a máa fi rọ fi máwọn èèyàn kọ̀yìn síra wọn títí ìgbà wo náà ṣebí títí jọta sí rọ náà ni láti rọba ti tú ẹ̀rí kan ní ti ń parọ́ oná rí i pé kò sọ́nà fún ọmọ ju kó òun fi bẹ́ẹ̀ lẹ̀ lọ gbẹ́jẹ́ lù ni wàláhì yóò fi lù lẹ̀ bọ́jà àdúgbò ni yóò fà àdúgbò lẹ̀ bọ́jà agboolé ni yóò fà agboolé lẹ̀ bọ́jà ibiṣẹ́ ni yóò fi ibiṣẹ́ lẹ̀ torí ẹ̀ irọ́ kìí gbé ni lọ síbi tó dáa tó bá tiẹ̀ jẹ́ pọ́ máa lórí wípé òun gan ló pilẹ̀ ẹ̀ṣẹ̀ tí ṣètọ́ni ṣẹ̀ tí ṣètọ́ni fi wá do lórí ibu láéláé ó tó mú yàn mọ̀ pé àìdánirọ́ sẹ́mi pé ọlọ́pàá látàrí ìlara tó ṣe sí baba ńlá wa nabi adam aleyhi salam ana khayrun min irọ́ gidi ni ó ní wọ́n lọ́n báwo ní ṣe tẹríba fún ádámà tí ń forí kalẹ̀ fún nígbà tèmi sì jẹ́ pé mo lóore jùlọ irọ́ gidi ni bó ni wọ́n ṣe mọ̀ pé o lóore tó dépò pé o lóore jùlọ òun rò ipò ń lóore jùlọ ọwọ́ apárọ́ sọ jáde nítorí pé nítorí bá ti tako pàápàá bí nǹkan ti ṣe rí ni wọ́n ń pè ní rọ́ ìdí tó fi ní òun dáa ju bàbá ńlá wa lọ ni pé khalaqtani min narin wa khalaqtahu min tin ìbátara aná ló ti dóhun àtàrà àmà ló sì ti dáadáa mà torí ẹ̀ iná sì lóoru ju àmà lọ ẹ̀ pé rọ́ ń pa o ó rò pé bẹ́ẹ̀ lórí ni tó pè ń rọ́ náà nù ọ̀rọ̀ tó bá tako nǹkan ṣe rí ní pàápàá rẹ̀ ni wọ́n ń pè ní rọ́ kí nǹkan jẹ́ funfun kó pé dúdú funfun ní kíní àní dúdú ni ìrọ̀ ni. ó ní ìdí tó ń fi dáa ju bàbá ńlá lọ ni pé àtàrà aná lọ́lọ́run ti dáhùn àtàrà àmà lọ́lọ́run sì ti dáadáa mà. ìyẹn ni pé pàápàá iná ọlọ́lá olóore ju pàápàá àmà àti ìpẹ́ lọ. ibi tó ń rò lọ ni wípé. tí a bá dá iná tí iná bá sì ń jò tí ọ̀sọ́wọ́ ọkọ fẹ́ kú òkèlókè níná máa yóò máa jò lóòkè ni ṣùgbọ́n àmà àbí ìpẹ́ ìsàlẹ̀ nísàlẹ̀ nílẹ̀ lè pẹ́ máa darí sí máa lọ àbẹ̀rẹ̀ ga lóòkè ṣùgbọ́n pé òun pé àdámọ̀ òun ni ka ga ròkè ká ga rere kí wọ́n forí balẹ̀ fẹ́ jẹ́ pé àdámọ̀ tí ẹ̀mí kíkọ́ rò ọ ni bí kò sí bí iná ti ṣe léwu kó jò kó fẹ̀ ní jíjò tó a bẹ̀rẹ̀ tèwó lọ́wọ́ lóore jù èyí tó pa kejì ló lóore jù ni àbí èyí tí wọ́n pa náà èyí tó pa èkejì ló lóore jù àmọ́ tó lè paná ó lóore jù náà lọ yẹn kí tá a bá ba gbé lẹ́vù bọ́pọlọ rẹ̀ ṣe máa àmà tó lágbára àti paná ó lóore ju náà tí àmà pa lọ lẹ́yìn náà iná tí ìbá kan sí kọ́lọ̀ tó kọ́ ká máa fi dáná kó ń jẹ ọmọ kọ́ máa jiná ah inú òsè fi mára tí nǹkan rí ni náà ni àbọ̀ ọ̀gbọ́n tó lọ́n ó fi fìyà jẹ àwọn ọ̀daràn ni tí náà ni àbí pẹ̀ iná ni iná ni iná yìí ọmọ ẹ̀yà ara kò sí bá mú kò sí bá gbé pọ̀ yìí máa dín nǹkan abankan jẹ́ ni torí ẹ ẹrí tí gbogbo àwọn ṣàdúrà pé ọlọ́mọdé arógun náà o wọn ò ṣàdúrà rí pé ọlọ́mọdé arógun àmà o sáhùn alẹ́lẹ́ sọ gbogbo ènìyàn fi hàn torí ẹ irọ́ iná ló pilẹ̀ tí àṣetán tó fi ṣe ìlara sí baba ńlá wa nabi adam aleyhi salam irọ́sẹ̀ sì rí ìyẹn bó bá ti mọ èèyàn la àti bọ́ lọ́wọ́ rẹ̀ kì í rọrùn kì í rọrùn rárá rárá ni tàbí ká fi kọ́ra pé àní parọ́ wala yazalu ar-rajulu yasduqu wa yataharra as-sidqa fi hadithihi hatta yuktaba 'inda Allahi èèyàn ní yẹn sọ òdodo ó sì máa gbìyànjú ní gbogbo ẹgbà láti rí i pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ òdodo ni títí tọ́lọ́ wọn fi ní kí wọ́n pa àpọ́nlẹ̀ rẹ̀ pé lódodo ńlá gbájá yìí. wala yazalu ar-rajulu yakdhib wa yataharra al-kadhiba fi hadithihi hatta yuktaba 'inda Allahi kadhdhaba. èèyàn sì ní yé parọ́ pé kí gbogbo àwọn ọmọ gbìyànjú àti rí i pé rọ́nà sá pa rọ́nà sá pa títí tọ́lọ́ wọn fi ní kí wọ́n kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ òun a ah, ọlọ́mọ ṣètò abẹ́ ẹ jẹ́ ká fi òótọ́ ká fi kọ́ra o á kù ń jọkàn wọ́n wàá máa rántí wa pẹ̀lú gbogbo níta àti sọ́ọ̀lẹ̀ gbogbo ìta àti wílẹ̀ ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ lójú èèyàn mẹ́ta oníkálukú nínú wọn sì fẹ́ sọ bó ṣe ṣẹlẹ̀ ibi tẹ́ ti mà bóòtọ́ ṣe pọ̀ láyé àti bí rọ́ ṣe pọ̀ nu kan náà ló ṣẹlẹ̀ èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run sì ni kó sojú wọn láti bẹ̀rẹ̀ dópin ẹ wá fi ẹnìkọ̀ọ̀kan sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ Allahu akbar ẹ ṣe bí ṣẹlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹlẹ̀ nígbà tí ẹ bá tún wá ń pé ah síbẹ̀ náà ló sì tún rí rìwáyà tó lè di mẹ́sàn-án tí kálukú tún sọ oríṣi mẹ́ta míì torí tọ́ lọ ẹ rí i pé irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù kò sì yẹ wá àwa mùsùlùmí kò yẹ wa wọn lágọ̀ nígbèsè ayé ètò ní ẹni kí nǹkan ṣẹlẹ̀ ká sọ bó ṣe ṣẹlẹ̀ wàláhì kì í ṣàgọ̀ ọgbọ́n kan ò tó àwọn èèyàn ní ma yí rẹ̀ àsìkò ń bọ̀ tí wọ́n wà ma yí rẹ̀ lápèjúwe wọ́n ṣàlàyé àwọn èèyàn fẹ́ sàlùwà lánàá mọ́ṣáláṣí ọwọ́ adéjì omi wọn omi tiẹ̀ ti ẹnìkan ní sí lóòótọ́ lómi sì ti tán àá ebi mùsùlùmí lọ sọ̀rọ̀ ó lómi ti tán ìwọ́n tún wá ní sí lóòótọ́ lómi sì ti tán sẹ́wọ̀n tí mo rọ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé irọ́ ló ń pa ọ́ yẹn ni pé bá a ṣe máa parọ́ ni wọ́n náà ń pa ọ́ so iye ìwọ́ wa sọ pé nígbà tí wọ́n bá jókòó tí gbogbo èèyàn náà sì gbọ́dọ̀ jókòó rọ̀ tiẹ̀ nígbà tí mo ti sọ pé mi ti tán ti tán náà nù nítorí pé irọ́ ti pọ̀ láyé débi pé wọ́n máa wò ó pé gbogbo ẹsẹ̀ olódodo ẹ̀tún sẹ́kù máa bí so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa wò nígbà tó sọ̀rọ̀ síbẹ̀ náà ló sì rí iná ẹlẹ́sìn máa ráwọn oríṣiríṣi àṣà lẹ́nu àwọn èèyàn tí ọba sọ pé báyìí báyìí pé yóò bá yẹn ni pé ọ̀rọ̀ tó sọ ṣé èsì pé rọ́lọ́ ń pa bá ṣe máa pa á àjíìb so ìyẹn ni pé gbogbo èèyàn òpùrọ́ náà sáni ṣèwọ́n máa fi yé wọn pé ń tọ́ sọ bẹ́ẹ̀ náà lórí kò sí rìwáyà kejì rìwáyà kan náà so wọn à ní wọ one way ni ọ kòkòrò wọ double lane so tó bá ti sọ̀rọ̀ tó mọ pé bó ṣe rí nu wọn yí padà bẹ́ẹ̀ ló yẹ ká máa bá mùsùlùmí kí ló á dé tó fi jẹ́ pé tẹ̀yìn bá ti sọ̀rọ̀ ojú kan làdá ni ni ẹ torí pé mùsùlùmí ni mí ni Islam ló kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀yà máa gbọ́gbọ́n àyín nìke kí wọ́n tún parọ́ ń gbà mí kí á ah, parọ́ báwo àlàálà ànátúnláhì alẹ́kàdìbì ọlọ́ni làánà ọlọ́kọ́ máa jẹ́ tàwọn òpùrọ̀ èèyàn pè tọ́. <laughs> pẹ̀lú èèyàn rí ti yín ọ́ sọ wọn o ọ̀sọ̀ wọn ìwọ ní èèyàn ni ọ́ fi kọ́ra. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ wọ́n lẹ́ni tó bá fi lè sọ nǹkan míì tó yàtọ̀ sílé ìfún ẹ̀ ó ti parọ́ ó fi hàn pé àwọn sàbẹ̀ kì í parọ́ àwọn sàbẹ̀ kì í parọ́ bí a ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ làwọn máa sọ àwa náà sì ti dán wọn wò àti rí i pé bẹ́ẹ̀ gan ni wàláì tó wá pé èèyàn bíi tàwọn èèyàn ayé ìsìn tá ń parọ́ ni ìsìláàmù gan kò bá ti ṣe fọkàntẹ̀ láàkàn máa wò pé tó ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n gbogbo ní tá à ń gbọ́ tí sàbí sọ pé báyìí lórí ẹ ṣé ẹ tiẹ̀ ṣe èméjì rí pé kí ni bó ṣe rí bó ṣe gbọ́ náà lọ sọ ọ́ sàbí tó ẹgbẹ́ ń ṣe ṣẹ́kà pé ṣé àrẹ́bí sọ pé kúfúrù ni àbọ̀ sọ pé ṣírùkù yóò tún sọ ọ̀kanú méjèèjì ni àmọ́ kan ọ̀dá nu méjèèjì náà gbogbo méjèèjì náà ni ọ̀dá nígbà tí ń ṣe èméjì yéṣe bíi tiwọn bẹ́ẹ̀ gba kọ̀kọ́dá amánà àwọn káfárà á ẹ̀kọ́ kọ̀kọ́dá amánà ipò ń tọ́ ti di mú ni o àbó sì di kèfèrí eléyìí contradiction gidi ni àmọ́ nígbà tó ń ṣe èméjì iye méjì tiẹ̀ ni pé onítìyẹ ti di kèfèrí àbódọ̀sẹ̀bọ ìmọ̀wò lànàbí winu méjèèjì bí wọ́n sọ pé mùsùlùmí ni tàbí mùmínì ìmọ̀ ètò winu méjèèjì sòṣùgbọ́n ìyá ayé sìn ó lè ní ẹ̀ ah, bó ló ṣe kẹbẹ̀rí ni bó sì lọ́gbà ìsìláàmù ní kò tí ẹ̀ yóò mọ̀ eléyìí ò lè ṣe fi sẹ̀rí so eléyìí jẹ́ bá àwọn torí ẹ̀ ọ̀dọ̀ wa àwọn lèmọ́mù lèmọ́mù pé ìdúró láàmú ẹsẹ̀ kútúbà fáwọn èèyàn lọ́jọ́ júmọ̀ ẹni tó bá ti mọ̀ pé òun ti dàgbà gbó kò lè ron lọ́rùn kò burú kó step down kó fa èèyàn sílẹ̀ fẹ́ lómi kó fi àyè yẹn sílẹ̀ fún ẹlòmíì àdìsí mi wà wá látọ̀dọ̀ jábìrì kejì tí ṣe jábìrì bin abdillah kọ́nà ọba kó yanu sí i ọlọ́run nàbí sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ní tó ṣe kó ti máa ń ṣe kútúbà kútúbà júmọ̀ ihmarrat ayna ojú rẹ̀ méjèèjì àmọ́ pọ́n ojú rẹ̀ méjèèjì àmọ́ pọ́n tó fẹ́ báyàn sọ̀rọ̀ kútúbà ó kí ọ̀rọ̀ tiẹ̀ gan kọ́kọ́ lapa lára rẹ̀ náà nítorí tó bá lapa lára tiẹ̀ wàá fi láǹfààní àti lè jẹ́ kó lapa lára àwọn èèyàn ìṣẹ̀lẹ̀ máàmù tó bọ́ sórí mímbà tí báwọn èèyàn dọ̀wọ́ ẹkẹ́ tí ń dẹ́rìn pẹ̀kẹ́ wọn. tí ń kíjó mọ́lẹ̀ ó tún sọ̀kalẹ̀ wá báwọn èèyàn mẹ́rin ó tún gbá kẹ́bà ẹ bá fojú kan ẹ̀dì kílẹ̀ ó ti ṣe kálukú <laughs> kálukú wá pa ọmọ ẹjọ́ àwọn ọmọ ẹ̀ọ́dẹ́jọ́ kárí. lára ìbá ń ṣe kútùbà ojú rẹ̀ méjèèjì máa ń pa tẹ̀ kọ́nù á sì rí ntọ́fà tójú rẹ̀ fi máa ń pa wọ́n nítorí pé tí máa ń ṣe kútùbà tó bá bá ọ̀rọ̀ débi pé ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama kìnnìkan kìnnìkan subhanallah ẹ̀ ṣe bí bọ́yá lónìí ní gbẹ̀ndẹ̀ alkiyama yẹn bọ̀ gbẹ̀ndẹ̀ alkiyama máa ṣeré kìí ṣeré o kìí ṣeré ọjọ́ tẹ́ẹ̀rí gbogbo rímaríma tí ó sọ ọmọ tí ń rè tí ó sọnù gbogbo aboyún ó ti tó bí kò tí ì tó bí àná lásán náà ló dúró sí lára gbogbo wọn ò bì dálẹ̀ ẹ sì rí tí àwọn èèyàn máa ń hún rírà tí wọ́n máa ṣèṣe ẹni tó ti ń pa láì jẹ́ kí wọ́n mutí ọlọ́run ni wọ́n máa hún rírà ìyà ọlọ́run ọba ló le koko tòun tó sáà tó bá ń ti bá kútúbà lọ má dọ́rọ̀ ọgbẹ́ni ah, subhanallah. tẹ̀lé yẹn ni torí pé ẹni tí ń bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ tí ọba ta náà lára àwọn èèyàn ní máa kí ní jẹ́gbẹ̀dẹ̀ àlùkìyàmà gàgà ẹ̀kẹ́ ni bàbá máa ń sọ ojoojúmọ́ tí ó máa rẹ́rìn. sọ eléyìí wọn ti máa máa nàbì sallallahu alaihi wasallam kó jùlọ méjèèjì ọ̀pọ̀n. tọ́ ẹ mọ̀ pé láwọn àwùjọ bíi tí ò ti sí mà láwọn ará lè lè so bóyá ti ìlú ni bóyá ti àdúgbò ni bóyá ti mọ́sálásí olówó kan ni kìnní kan ni tí ìmáàmù kan tó máa ń practice irú eléyẹn tó yẹ kó tó bá ti dúró lórí mímbà bá lójú rẹ̀ ó ti pọ́n wọ́n lè ní ẹ fiyèsí ẹni tí ẹ̀yàn lè máàmù yìí o oore ń kásẹ̀ ńlẹ̀ ń lù o ìdí ni pé bọ́ba ti dórí mímbà yìí máa fajú ro ni o lójú rẹ̀ ọ̀pọ̀ àkókò bí àmọ́ bí máa mú gbóni kó tó wá ẹ̀rí pé gbogbo ọ̀nà tí wọ́n fi wá láti yọ làwọn máa wá wàràs òun tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam tí bóòlù anábì máa ń ṣe lórí kútùbà rẹ̀ yìí sáyé eré yìí sáyé ẹ̀fẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà torí pé àwọn èèyàn ọ̀mà àwọn ọ̀mà ìṣe ẹni tí ọ̀mà náà wọ́n máa ṣe wọ́n lè ní ìlú ọ̀fẹ́ ká máa pọ́njú koko kó bí amúgbó lórí mímbà àwọn ìlú ni a fi yí ọpá àwọn ọ̀fẹ́ kọ́ ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ <laughs> àwọn ìlú ẹsẹ̀ fi Kùránì àti Sunnah nílù náà tí èso yẹ ẹlẹ́bọ lọ́jẹ́ wọ́n ṣe lè máa mú fáwọn yẹn kí náà kàn ìlú kí náà ìlú mélòó ní ń ṣe sọ́láàtì ẹ̀tí wọ́n ní sọ́láàtì ṣe kọ́ wá ẹ̀tí wọ́n ní sọ́láàtì ṣe tẹ́lẹ̀ náà ní ọ̀gẹ́lọ̀kùn dín nìkún wọ́n lè yẹ dín ní ìsìláàmù àti ṣírùkù kálukú fọ́ọ̀mù tiẹ̀ torí ẹ anabi sallallahu alaihi wasallam ojú rẹ méjèèjì máa ń pa wàhálà sọ́ọ̀tò òun rẹ wà máa rò kéréré eléyìí túmọ̀ sí pé ẹni tí ó sì kútùbà fáwọn èèyàn kò ní máa dún bí ẹni tí nǹkan fọ́n máa ń fún kí wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tí wọ́n fún lọ́rùn òun lọ́rọ̀ òun kọ́lọ́ òun ọ̀rọ̀ òun ọ̀rọ̀ òun kí ni gbogbo eléyẹn kí làwọn èèyàn gbọ́ nìsín tó jẹ́ pé táàfì tí ó parí kútùbà táì kí júmọ̀ ìyẹn tí ẹ̀ ní mọ́tò mú lọ ní wàláì ntẹ́ kàwọn gbọ́n ó sì parí yóò gbóhùn sókè dáadáa ẹnì kan kò sí ẹ̀rọ amóhùnbúgbẹ́mù kò sí gbóhùngbóhùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kálukú ọmọ gbọ́rọ̀ ànábì kétékété nígbà tó ṣe pẹ́ gbẹ̀rẹ̀ lọ́wọ́ sallallahu alaihi wasallam. láì mú tọ́mtọ́m láì mú tìrẹ́bọ̀ wọ́n Ma gbóhùn rẹ̀ kétékété tẹ̀lé yìí ọ̀pàtàkì imam olóhùn tí ó sì lè gbóhùn sókè táwọn èèyàn gbọ́ ìyẹn ni pé kò sáàyè gbéraga nínú ẹ̀sìn kò fún gbéraga nínú ẹ̀sìn àbí kí wọ́n máa dún wọ́n ẹ ẹ sọ fún àwọn èèyàn bàbá ní sọ fún yín bí kí ló ń pè náà rí arọwàsì pé arọwàsì láwọn àlùkò àwọn ní fáà ní ká sọ fún yín pé fáà ní ká sọ fún yín pé yẹn ní pàápàá nù fáà ní ká sọ fún yín pé tọ yóò gbóhùn sókè wọ́n ṣe dàgbọ́ bọ̀bọ̀ ìbínú rẹ̀ ó tún wá yóò wá lé koko ìbínú rẹ̀ ó lé koko èèyàn ní sí ìsèpàṣẹ ànábì tí ì sì pa àṣẹ ànábì sallallahu alayhi wa sallam. hatta ka'annahu munziru jayshin yaqulu sabbahakum wa masaakum. yóò wá dàbí ìgbà tí ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ báwọn ọ̀tá ti gbógun dé o àwọn ọmọ ogun ọ̀tá ló dé yìí. ṣé bẹ́ẹ̀ bá fẹ́ sọ ọdún ẹ̀ fáwọn èèyàn ẹ mọ̀ pé ọ̀dàbí ìyanu gidi kíkà lóko lè mọ nìkan wọ́n ti dé o àwọn ọ̀tá ti dé o kálukọ́ múra o ẹ sáré kiri. bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam nígbà tí máa ń ṣe kútúbà yóò dàbí ìgbà tí ń kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ pé ọmọ ogun ọ̀tá ti káyín mọ́lé wọ́n fi àfẹ̀mẹ́tìmọ́ káyín mọ́lé tí ń bá yín ìrọ̀lẹ́ wọn dé tí ń bá yín. so bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe kútúbà. sẹ́yìn káwọn èèyàn wọ́n tara gírí ìwọ orí ń táwọn ò rí ọwọ́ afẹ́ fi hàn wọ́n bí aburú nǹkan wọn ṣe tó tọ́ba náwó ọ̀yà gan wọn kí kálukú lè bá a múra wípé ájàjàkú ni pẹ̀lú ògbọ́lọ̀ àmọ́ wọn pa àṣà kò ní ṣẹlẹ̀ so irú bẹ́ẹ̀ anabi sallallahu alaihi máa ń ṣe tí máa ń bá àwọn èèyàn ṣe kótóbà bí ìgbà tí ń kìlọ̀ fún wa pọ́nmọ ogun ọ̀tá ti fi òwúrọ̀ káyín mọ́ abó ti fi rọ̀lẹ́ káyín lé o wa yaqulu amma ba'd lẹ́yìn ìgbà tí ọba ti tó bá ti fi ẹ̀yìn fọ́lọ́n tó jẹ́rìí pé kò sí ní táàfù dodo jọ́sìn fún lódodo àfi Allah tó tún jẹ́rìí pé anabi Muhammad òun gan fúnra ara rẹ̀ òun náà tún jẹ́rìí kó ti sọ ọlọ́run lòun lẹ́yìn rẹ̀ anabi wa sọ pé amma ba'd yẹn sunna ká máa sọ nínú kútùbà amma lẹ́yìn wa gbàna sunna ni ká máa sọ nínú kútùbà tùrẹ́ ni imaamu Bukhari rahimahullah nínú sahih bukhari ó kó gbogbo àwọn àdéhìí tó wá nínú kútùbà nàbì sallallahu alaihi wasallam kó tó bá ti sọ ọ̀rọ̀ tì síwájú tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ directly tí máa tí máa ya méjèèjì pẹ̀lú amabad lẹ́yìn wá gbàna torí ẹ̀ súnà ni fún gbogbo ẹni tó bá ń ṣe kútùbà pé tó bá ti parí ọ̀rọ̀ tì síwájú kó sọ pé amabad so eléyìí jẹ́ báwọn yóò sọ pé inna khayral hadithi kitabullah dájúdájú ọ̀rọ̀ tó lóore jù òun náà ni tírà Ọlọ́run al-Qur'an abẹ́ mọ̀ ọ̀rọ̀ tó lóore tó dípò tó lóore jù lọ ẹnìkan á ní sọ̀láti fàátì kan kó lóore jù al-Qur'ani lọ wọ́n tún wọ́n tún multiply rẹ̀ lọ́nà kìíní ká ah ìrora ìjókòó lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ irọ́ ọ̀rá ìjókòó lọ́dọ̀ náà wọ́n fi jẹ́ tọ̀rí kọ̀ ẹ̀mọ̀ kó tọ̀rí kọ́ ni sá àbí àdínì èyí sì àdínì tọ̀rí kọ́ ni yẹn ni kí wọ́n kàn mọ́nà kan gbà wípé tó ẹja wọ́n gbà bí èyí sì àdínì sá so nítorí ẹ̀ fa inna khayral hadithi kitabullah ọ̀rọ̀ tó lóore jù náà ní tìrọ̀ lọ bẹ́ẹ̀ nìkan bá sọ pọ̀rọ̀ kan bẹ tó ṣe dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ nínú orí onítọ̀ǹdì kámẹ́sẹ̀sẹ̀ tí ì sọ yìí pé ó tún jù lọ nítorí pé fadlu kalami llahi ala kalami man siwa llahi ka fadli llahi ala man siwa kò sí wàá nù hadithul qudusinu etí imaamu abu dawud gbà wá bí sanadin sahih torí pé ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́n ó dàgẹ́ bí ọlọ́ọ̀lọ́ọ̀ni àjùlọ rẹ̀ lórí gbogbo nǹkan míì tọ́lọ̀ bóòlù sí wàá fẹ́ sọ pọ̀rọ̀ kan ń bẹ tó wàá ṣe dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àbótújú ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. a'udhu billah torí ẹ̀ bóyá wọ̀ ọ̀ma pé tí wọ́n sọ ń pa sọ̀láàtì fatinu kọ́ pátì ọ̀gbọ̀dọ̀ sí máa lílù fati má sí máa torí pé irọ́ tó ń pa á mẹ́nu kìí sàrà sọ ọ inú tíra àwọn Tìjàní Ahmadu Tìjàní inú rẹ̀ náà lọ́wọ́ ọ sẹ́mọ́kọ tíra yẹn Jawahirul Ma'ani inú rẹ̀ lọ́wọ́ abẹ inú rẹ̀ ni rọ̀ wà ẹni tó bá sì gbàgbọ́ bẹ́ẹ̀ faqad kafar ń tọ́ di kèfèrí kò sí ṣàkà mbẹ́ ó di kèfèrí nítorí pé kí ni ọ̀rọ̀ náà bó lọ̀rọ̀ náà ṣe rí tó fi wá lè ṣe dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run à ń bọ̀ síbọ̀ sí pé ó tún ju ọ̀rọ̀ ọlọ́run lọ eléyìí ìjọba àwọn ẹ̀rí pé lílífà tí wọ́n horí mọ́ àwọn ìka alukurani wọ́n á lójú alukurani lọ. wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam ètò sì lóore jù nínú mànà oná ni mànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìmànà ta lẹ́yìn mà tó tiẹ̀ tó tà nàbì tó da tó tà nàbì dípò pé ọ̀ àdá jùlọ ọ̀dà tí ọba sí kí ló dé tó à ń Tìjàníyà kí ló dé tó ń Kádìríyà kí tó ń Ṣàdìlíyà kí tó ń Bàdàwíyà kí tó ń Nakṣabandiya kí ìgbà tó mọ̀ pé ìlànà anábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ló dáa jù ló lóore kí ló dé tọ́wá fi tiẹ̀ lẹ̀ tọ́lọ̀ bá tẹlómìn. a ọlọ́mọdójú ni wọ́n fọ́ mẹ́sì jẹ́ kìtì tó dìímù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ojú inú wọn ti fọ́ títà ti dìímù. sọ̀rọ̀ ọba ajé bẹ́ẹ̀ o fìlànà anábì sọ̀rọ̀ láìsẹ́lẹ̀ ṣé ọlọ́mú tẹlómìn sẹ́yìn sẹ́sẹ̀ nídìí kútùbà àbí wàásù pé yẹn ti sìnà wàhálà ò ti sìnà àwọn awitọ́ akutẹ ṣùgbọ́n akọrùn bíi ẹran omi kókọ́wọ́ kókọ́wọ́ kókọ́wọ́ nígbà tó kí tẹ̀sẹ̀ bá ṣẹlẹ̀ tí ìjàkadì bá ṣẹlẹ̀ ni wọ́n fi máa bọ́ọ̀ṣì ẹnu ẹ̀ pékin ẹnìkan sì dé bá jìmáyà ṣé ìwùjọ ọgbọ́n lẹ́nu o ṣé ìwùjọ ẹ̀dà ń sọ fún ọbẹ̀ tuntun afọ́tò nu pé tó ní ó ṣé ìwùjọ ẹ̀dà. <laughs> wọ́n wọ ọwọ́ mọ́sídìdù rẹ wà ní lọ́ọ̀ ìlọ ọ̀ tẹ̀sí ọ̀dà tẹ̀sí ọ̀dà kí láti tí ọ̀dà pé ẹ fẹ́ fọ́tò àwọn ṣéwù sí àwọn àwọn àwọn wàsílà àwọn àwọn wàsílà àwọn sọ́dọ̀ ọlọ́run ẹ kó fọ́tò wọn sínú mọ́sídìdì láìláìlá ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ àìmọ̀kan ọ̀dà aláìmọ̀kan ó sì tún máa pa láró ló kọ pé sẹ́ẹ̀rí pé ń ṣàìn bẹ́ẹ̀ ni bí rọ́ọ̀sì ṣàìn náà nù àjàjà nínú ilé ńkọ́ ẹ ní rojú ibi tó kùn lọ́dà lára ògiri gbogbo ẹ̀ fọ́tò yìí náà mọ̀ọ́lá wọn hmm, kìnnìkan sí di mọ̀ọ́lá wọn ẹlòmíì lè ní Amadu Tijani ẹlòmíì lè ní Abdulkadir Jilani orin náà sáni bá orin náà sáni pé tí ó gba àwọn àlùjànnà nù tòun torí wọ́n ń parọ́ fún wọn pé tẹ́ bá ti gbọ́wọ́. tí bá ti gbọ́ owó ti parí gbogbo yẹn ọkàn díje ro níjọ̀gbìn dàlùkìyàmù wọ́n máa ma choose jéró nítorí pé jóró lọ́wọ́ nínú táwọn mọ̀ sọ pé ó sì rọrùn fádìí ẹgbẹ́jẹ látọ́ apẹ̀yàn òun kò gbogbo yín mi ní bàbá tó ń bá ti wà torí tó ń ni ó bá ọkọ̀ pọ̀ yín lẹ́gbẹ́ yín náà ẹ <laughs> so kò sí scanning tí wọ́n fi mọ̀ pé nǹkan bẹ́ ń rẹ̀ kò burú ìmọ̀nàtà anábì sallallahu alaihi wasallam ń lò lóore jù gbogbo ẹni ìmọ̀nà tó bá wà láwọn tán ara rẹ̀ jẹ ni tó bá sì fẹ́ o jájọ tó bá fẹ́ o jájọ kọ káwò ta lójú ó ti ń nítorí pé ìlànà tí anabi sallallahu alayhi wa sallam àwọn kan ti gbà látọjú ayé anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fi yé wọn kó wọ́n wà lìjọ́nà gbogbo ìlànà tí yín tẹ̀ wọ́n á ń gbà ọ́ ẹ mú àwọn ṣéwù kan ẹyọ kan péré ẹ mẹ́jọ pé méjì ẹyọ kan tó ti ní garanti àlìjọ́nà ẹ mú wa. tóbi dórí abdulkadir jelani tóbi dórí ahmadu tijani tóbi dé muhammadu badawi gbogbo ìtọ́ bá ní garanti àlìjọ́nà ẹ mú wa ìrọ̀ sèyí tó wá dájú àwa filẹ̀ àwa ń dáná sí di etí ọ̀dájú pé bá yóò tiẹ̀ jẹ́ gbọ́ kò ní gbọ́ kò ní gbọ́ nítorí pé n tó dájú kì í ṣubú fún tí ọ̀dájú ojú ọ̀nà anábì sallallahu alaihi wasallam ń bẹ ńlẹ̀ ẹ pàtì ẹ wá ń tọ́jú ọ̀nà àwọn míì ẹ wá ń tún wá yan ẹni tí ń tẹ̀lé tà anábì lódì ẹni kí ló ń mú yín mọ̀pá olùyà ọ̀la ni wọn wọn èsì olùyà ṣàyàtì kí ló ń mú yín mọ̀ pẹ́ni ọlọ́ọ̀ ni wọn wọn èsì ẹni àṣetán torí pé lóye náà amúnú nǹkan ibi bọ́ọ̀lù ẹ̀yìn sẹ́ wá ń jẹ́rìí fún wọn pé olùyà ọ̀la ni wọn ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun sẹ́yìn máa pé amanu ẹ kúkú mọ̀ bẹ́ẹ̀ torí pé lọdọ tori kọ, ilẹ̀ ẹni tó lọ tójú ọ̀rọ̀ tí ò pa wọn ẹni tó sókè tó ní kọ́ lọ́rọ̀ jù tójú oṣù rọ̀ lẹ́ẹ̀kan náà òun lẹni tí omi tẹ́sẹ̀ rẹ̀ ọ̀wọ́nú omi àbí òye wa òun lẹni tó ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta tí ó yàgbẹ́ tí ó sì so àwọn ọmọ pé wọlé ìlànà ilé òun kókò gbádùn yẹn because ọ̀ yàgbẹ́ fọ́sẹ̀ ń <laughs> so tiwọn àwọn olùyà ọ̀nà kọ̀fẹ́yàwó sì bímọ táwọn kò ń sìn nánu. ọwọ́ nu yàrá ó sì dé ní sọ́ni àwọn ti kírun lẹ́yìn sùdéṣù níbo ó ní mọ́kà à àjọ wà nàìjíríà <laughs> so àwọn ó lè àrùn lọ́dọ̀ tiwọn. so nítorí di eléyìí báyìí tẹ̀lé tà nàbí sallallahu alaihi wasallam má tan ara rẹ jẹ o it is only one chance kò sáyè fún yẹn láti tún padà wá ṣàtúnṣe ìdí nu ká fi máa pariwo yìí sì ṣe pé ẹni tá à ń sọ fún nìkan là ń pariwo fún wàhálà à ń tún pariwo náà forí ara wa gbogbo wa ká sọ́ra a ní chance méjì tó lè bá ti lè bọ́mọ alọ́wà lẹ́wọ̀ bọ́ pinnu. qala rabbi irji'un la'alli a'malu salihan fima tarak kalla innaha kalimatun huwa qa'iluha pé wọn lọ ẹlẹ́dàá pẹ̀jọ́ wọn dá mi padà sílé ayé ọba àtijọ́ gbé ndàlù kìyàmà nù. bóyá dáadáa tí ń ṣe tí mo fi wá fẹ́ dọ́mọ náà ìbá máa ṣe kí n kúkú wà àlùjánnà náà ni kéènì ọ̀rọ̀ lásán ni because tá a bá dá padà sílé ayé ihun tó ṣe láburú náà ni ó tún ṣe orí náà la dá fún. ṣèbí ọlọ́run bá ti fún ní ihun tó fi lè ṣèrántí tó kọ̀ láti ṣèrántí ṣebí tí àwa ń lò tá à ń fi ń bàgbèsè ayé wa jẹ tá à ń fi ń ṣiṣẹ́ ọmọ náà ayé yẹn kan náà àsìkò yẹn kan náà làwọn kan ṣe ń lò náà tó fi ń sánà àlùjánnà fúnra wọn tó lórí ìpẹ̀ kan náà lájọ wà. bàtí wọn bá àsìkò tiẹ̀ jẹ tó ń fi sánà bó ṣe wọn náà ṣe báwọn kan ṣe ń lo àsìkò tiwọn dáadáa táwọn fi ń sánà bó ṣe wà àlùjánnà kí ló dé tá àtètè máa wo àwọn eléyìí kọ́gbọ́n láti sìn tó fi wá jẹ́ pé ń bọ̀ bá borí tá a bá kú tán tí gbogbo nǹkan ò ṣeé ṣe má láwa ìpẹ̀rọ̀ ẹ̀dá ẹ̀dá mi padà máa máa máa má sọpráìsì surprise ara ẹ torí délé ọ̀dọ̀ wa o only one chance kódà bí school tí ẹ bá fail ó lè kárí ẹ over at the end of the day gan wọn lè ní ẹsẹ ẹsẹ paasi ẹkọ máa lọ kókó kíní kan rí rẹ kó ń bì kò sí níjọ gbé dàrúkì àmọ́ torí ẹ ẹjẹ agbìyànjú ìlànà anábì sallallahu alaihi wasallam kò sí lánàá tó dàbí tiẹ̀ o. وشر الأمور محدثاتها ètò aburú nínú gbogbo nǹkan tó jẹ mẹ́sìn ẹ̀sìn islam tí wà yìí òun náà làwọn àdádálẹ̀ òun ló burú jù ìdí inú táà fi wọn pariwo ojoojúmọ́ gbogbo nǹkan náà bídíà èyí tó bá jẹ bídíà lè pè súnà kó ojú yí ọ. ẹ bàbá ti ń pè bídíà ọkàn tó ń tẹ ẹ máa gbọgbẹ́ ni kọ́ bàjẹ́ mo rò pé yé wa anabi sallallahu alaihi wasallam ní sọ ó ní wa sharral umuri muhdathatuha ó lè tó burú jù nínú gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́sìn ó náà là dáadáa lẹ̀ torí kẹntẹ́ alẹ́ sàdáadáa lẹ̀ nù rẹ̀ ó náà ní uncompleted something nǹkan yẹn ò pé wọ́n á ní ẹtún sí ẹ̀yin náà sàmẹ́mẹ́ ẹ̀yin náà gbìyànjú ẹ̀ ṣe àmẹ́sìn ọlọ́run kọ́ ó ti pé al wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam diina. kí wọn lọ fẹ́ túnṣe amendment wo lọ fẹ́ sí. kò sáyé àtúnṣe ọlọ́run ti tún nǹkan ara rẹ̀ ṣe. tí ẹ kàn ní kó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam kó sì jọ́sìn fọlọ́n bọ́lọ́n ṣe fẹ́. so kí wọn rìn kí lọ fẹ́ fi bídíà sí. ọ̀ bá gbé bídíà lárugẹ títí so orí rẹ̀ wà fẹ́ fò a sì náwó a ṣe gbogbo agbẹ́sí islam lárugẹ arugẹ báwo ntí ọ̀já tí ò tí ò níyì wọ́n ń gbé lárugẹ ṣé islam náà ló ń gbé lárugẹ ṣé islam ló nídìí rẹ ni àbí wọ́n ló nídìí rẹ̀ náà sáàlà nídìí islam àbí islam ló nídìí wa ah pékin wọn àdé ṣe nǹkan tó kùtà bá àbẹ ẹ ti rìn débi tí ti ń lo agbó si islam pé gbàǹjo gbàǹjo. pé kíni ìyá tí ń ṣe kókùtà bá tẹ́lẹ̀ ìjọba bó ṣe jẹ́ wa ti bid'atin dalalah tí ń pè ń bídà ní gbogbo nǹkan tó ṣe pé wọ́n dá a lẹ̀ wọ́n pè lẹ́sìn kò sì sínú ẹ̀sìn kò sínú àkùránì kùránì ọ̀tọ́ka sí súnà ọ̀tọ́ka sí gbogbo àdádálẹ̀ ńkọ́ ànàní kò sí àyọkúrò. gbogbo àdáda lẹ́nu ẹ̀sìn ni so nítorí ẹ̀ mọ̀tì ẹ̀gbìyànjú àti dákanlẹ̀ nítorí pé gbogbo tó bá sọ mẹ́sìn tí ìsàrà esi kò síbi kankan tí ó gbé ọ lọ ju pé kó máa gbé lọ yọ máa gbé ọdịna sójú ọ̀nà ìtumọ̀ rẹ̀ nù kàkà kó o di kó o súnmọ́ súnà kó o di kó o súnmọ́ tọ́lọ́ o súnmọ́ yóò máa gbé ọ jìnnà sí ni yóò máa gbé ọ jìnnà sí ni ọ̀rọ̀ rẹ̀ wà máa dàbí tajá tí ó sọnù tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ. àlìmá Muslim ló gbà wá o kí ló á dànù bídà bídà ò lọ dáná rí tọ́lọ́ ni wà kulla bid'atin tó a dìmú dáadáa torí ẹni Imam Nawawi rahimahullah àtàwọn mìíràn àwọn olùmọ̀ àwọn Ibn Daqiq al wọn ni àdéhìí ṣe yéé a olú ńlá ni kò máa ń lá ni gbẹ́kùnmí táwọn alùsùnà máa ń lò lórí gbogbo àwọn bídíà. yà kí lè rí pé níta ń ṣe yóò da ẹ̀yìn mẹ́rin pọ̀ wà nù kìtàbù ọ̀sùnà wa tí ọba wa sí mbẹ̀ ńkọ́ ajẹ́pẹ́ ọ̀kú lọ́bídà tíìmù. torí ẹ̀ kálukú ó sinmi. sọ eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ wọn alimam muslim ló gbé jáde nínú riwaya mi tí imam muslim tún gbé jáde nínú hadithi jabir ibn abdullahi kana ó ní khutuba anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ jumua báyìí anabi sọ ma ń sẹ ni pé yahmadullah a máa fi ọpẹ́ fọ́lọ́run wa yuthni alayhi yóò sì yìn thumma yaqulu ala ala ithri dhalik lẹ́yìn náà tó bá ti wílé ìtàn yóò sọ pé yóò sọ wa qad ala sawta wa qad nígbà tó rẹ ti lóòkè ní ó sẹsẹ wá sọ pé. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم nínú riwaayà mi anabi tí wọn sọ pé man yahdillah fala mudilla lah bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó lọ́n bá fọ́nà àmọ́ kò sẹ́ni tó lè ṣì lọ́nà olùṣinilọ́nà kan kò lè sí fẹ́ni tó lọ́n bá bá fọ́nà àmọ́ torí ẹ ọlọ́wọ́n bá dákun fọ́nà àmọ́ wa o wa man yudlil ẹnikẹ́ni tó lọ́n bá bá sì ṣì lọ́nà fala hadiya lahu olùfini mànàká tí ó rì tí ó lè ṣe láǹfààní òsì ọlọ́run si má ṣì wà lọ́nà. ìdínú tó fi jẹ́ pé ìgbà tó lọ́wọ́ fi wọ́ mànà wò bá ọ̀gá ṣe ń da tákàdá sínú ilé rẹ̀ lójoojúmọ́ kí sáwà sọ́ọ̀sì sáwà pé tó bá ti rí tàrí báyìí nù ka fọ́mọ èyí tẹ́ fi dáná sá. sọ nítorí pé ẹni tó tún fún ọ lówó ike nítorí ààrẹ tó ṣe ẹyìn sixty thousand ten charge rẹ lọ́sibítù àwọn bọ̀ sán kọ́ lè bá ọmọ wá chọ́ọ̀chì sọ̀rọ̀ pé ńgbà náà ló múra sáà lọ sí masjid dáadáa torí pé ọlọ́wọ́ bò fẹ́ ṣe kí ni kò fẹ́ sí ọ lọ́nà sọ̀ṣùgbọ́n ní tọ́lọ̀ fẹ́ sí lọ́nà wọn ò tí ì fún wọn kà sọ pé tọ́m bá ti ń wá dáadáa so àwọn ọmọ àràn ọ lọ ó sì ti ń lọ ó ti lọ́dún mẹ́ta ní bá wọn kọfẹ́ fi mànà torí ẹ̀ ìwọ́n tó náà bá fi ọ́ mànà ọgbọ́dọ̀ máa yọ zaka fífi ọ́ mànà tó fi ọ́ mànà yíyọ zaka rẹ̀ òun náà ni kò múra sísìn lọ́wọ́n ọba lójú méjèèjì kọ́ ọ má fi ìṣẹ̀sìn fọ́lọ́wọ́n ọba ṣeré bíi ti wùlé ó kéré mà nítorí kí orí rẹ kọ́ má bàa dìbànújẹ́ ta dìbànújẹ́ mọ́ lọ́wọ́ òun náà lẹni tó fi Islam sílẹ̀ tó fi gba pààrọ̀ ẹnikẹ́ni tó bá fi Islam fi gba pààrọ̀ òun lórí ibú bá òun lórí ibú òdodo bá so ṣùgbọ́n ẹni tó mójútó ìsìláàmù rẹ̀ allahu akbar àwọn olóríire nìyẹn kọ́ làwọn bó sèmi pẹ̀lú yín lọ́kànnù wọn. alimami nasa'i rahimahullah nínú ẹgbẹ́ wa tí wọ́n ọwọ́ à ń bẹ̀ pé wa kullu dalalatin fin nar gbogbo àánú wa kullu bid'atin gbogbo àdáda lẹ́kọ́ àánú ni wa kullu dalalatin finnar gbogbo àánú ẹ̀wẹ̀ inú nani àlékún yìí wá nínú riwaya ta ni alimami nasai òun náà sì fẹsẹ̀ rìn lẹ̀ wa kullu dalalatin finnar gbogbo àánú inú nani lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n wa kullu dalalatin finnar bẹ́ẹ̀ gbogbo àánú inú nani lópin ìgbà tẹ́ni tó ṣe bídà tọ́tara rẹ̀ bọ́ sínú àánú yẹn tí ó bá túbá tí kú fi pa àmọ́ tó bá túbá kó tó di pé kú pa kódà tó bá jẹ́ pé ṣírùkù gan ló ṣe tó bá túbá kó tó di pé kú pa at-taibu min adh-dhanbi ẹni tó bá túbá kúrò nídìí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á dàbí tẹni tí ò ti ẹ̀ṣẹ̀ lọ rárá ni. torí ẹ̀ tuba bá túbá ọlọ́run bá gba tútúbá rẹ̀. wa kullu bẹ́ẹ̀ ni idha lam ya'fu Allahu tọ́lọ́wọ́n ọba tún sàmójúkúrò fún tọ́lọ́wọ́n bá ọba tún sàmójúkúrò fún ṣe eléyìí ni lọ́dọ̀ ahlu sunnati wal jama'a nítorí pé àní sọ pé ìyá sì gbọ́dọ̀ jẹ nígbà tó ṣe pé gbogbo àdádálẹ̀ àánú ni ṣùgbọ́n bí gbogbo àdádálẹ̀ ti ṣe jẹ́ àánú àánú yatafawat àánú ó jura wọn lọ bídà ó jura wọn lọ ọ̀nbẹ nínú bídà tí máa sọ yẹn di káfir ó sì ń bẹ nínú bídà tí ó sọ yẹn di fásik bal qala islam nínú tírà rẹ̀ Iqtida'us siratil mustaqim.

àtúbọ̀tán gbogbo àánú àdádálẹ̀ sí níbo iná lópin ìgbà tó ń tìwọ̀n bá túbá títí tí ikú fi mú lọ tọ́lọ̀ wọn bọ̀ bá sì sàmójúkúrò fún tọ́lọ̀ bá sì sàmójúkúrò fún ta ní bí ọlọ́run léèrè kó o sì sàmójúkúrò fún lélẹ́ ìgbà ìwọ gẹ́gẹ́ bíi ta ni ṣèbọ́lọ́ wọn bá la yusalu amma yaf'al wa hum yusalun ẹnìkan kì í bí ọlọ́run léèrè nípa tó ń ṣe so ṣùgbọ́n àwa ẹni tá a bí léèrè ni wa. so eléyìí fi hàn wá pé bí kutuba anabi sallallahu alaihi wasallam ṣe máa ń lọnu kì í sọ̀rọ̀ rẹ̀ gẹ́dẹ́ ọ̀rọ̀ púpọ̀ kan tá a mọ̀ á sọ tán bí táyé ṣe kọlu gbogbo ṣe kọlu tirẹ́là ẹ̀ tí masínì ọ̀kadà náà kó sẹ́nu rẹ̀ abàdà kutuba anabi sallallahu alaihi wasallam kò ní gbogbo àwọn àlọ́ọ̀nù wọ́n fi àwọn principles lélẹ̀ ni ètò túmọ̀ sí pé hadith tó tẹ̀lé yìí ó ń ṣàlàyé eléyẹn fún wa hadith ammar ibn yasir radiyallahu anhu ó ní mọ̀gbọ́tà gígùn sọ̀láàtù imam wa kí qisara khutbatih àti kíkúrú kútùbà rẹ̀ ma innatun min fiqhi àmì ní ti ń tọ́ka sí pé ní àgbọ́yé sí. ìyẹn ni kí sọ̀láàtù ogun sọ̀láàtù jùmọ̀à kákí súrọ́tù jùmọ̀à ní rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha súrọ́tù munafiqun ní rákà ẹlẹ́kejì lẹ́yìn fatiha àbí sabbih isma rabbikal a'la lẹ́yìn fatiha rákà alákọ̀ọ́kọ́ hal ataka hadith al-ghashiya lẹ́yìn fati àmàkà ẹlẹ́ẹ̀kejì kí kútùbọ̀ ọmọ wa gùn tó ọ̀nbẹ nínú àmì tí ń tọ́ka sí àgbọ́yẹ̀sìn tí ń bẹ fún ẹni bẹ́ẹ̀. tòlẹ́ ìtumọ̀ sí pé ẹni tó bá ṣe kútùbà fáwọn èèyàn yóò jẹni tí ń fìṣàgbọn ká lo gbólóhùn tó kúrú títúmọ̀ tí ń bẹ ń bẹ pọ̀ gbólóhùn tó kúrú púpọ̀ tí ìtumọ̀ tí sì ń bẹnu rẹ̀ tọ́pọ̀ jọjọ kó sì má máa lọ sídìí tàn eléyìí tí ò nídìí tí ò nítumọ̀ lọ́nà tó fi jẹ́ pé kútùbà yẹn kò ní pẹ́ máa parí tí sọ̀lá àti tá a bá wò sí kútùbà tí ó wàá gùn ju kútùbà lọ eléyìí ló yẹ kí a mójútó torí ẹ̀ àwọn olùmọ̀wá ní tí kútùbà bá ti gùn jù kò sí pé tí ń ṣe ó ní máa pọ̀ o ń tọ́ka sí pé àgbọ́yé rẹ̀ nípa ẹ̀sìn kọ́ ó kúrú jọjọ àdéhìí náà sì lẹ̀rí ẹ̀ torí ẹ̀ ká kíyè sára àwọn èèyàn láwùjọ tó yẹ pé wọn kẹsìn kún àwọn gán máa ń ṣe sábàbí tó kútùbà míì máa fi gùn èèyàn mélòó ló ti wá títí bàbá lè má mú fẹ́ sọ̀rọ̀ wákàtí kan àbọ̀ sáfùkọ òkun. so ńgbà tí ó bá di kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́rìí pé sáfùkọ kún subhanallah wàrà tó bá kébi táwọn yẹn ti tọ́nà tó tẹ̀sìn kún ni kí ni bẹ́ẹ̀ gbé láàrin ìṣẹ́jú méje kókó ń dáfẹ́ bára sọ ń parẹ́ lónìí ọ̀nà ní kí ní ká bá bá tó rẹ̀ pa ọ́ lọ́wọ́ ẹ sọ́ra o ikú ń bẹ o kálukú kí sára o káwọn kí náà ń ṣe lẹ́dọ̀ láwa o aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum lọ́ba sì tán kálukú padà lé ṣùgbọ́n ẹlòmíì aago méjì ààbọ̀ ni wọ́n máa bọ̀ tó ti yẹ ká máa retí àásù ìgbà náà ń wẹ̀ lọ́wọ́ ẹ máa béèrè mọ́sídìí wọn ti máa ṣe sọ láti láago mẹ́ta àbọ̀ subhanallah ẹ jẹ́ ká mú ìwà burúkú yìí kúrò ní wa wa o kò yẹ wa o kò yẹ wa ó yẹ kí mọ́sídìí mọ́sáájìdù wa pẹ́ẹ́pẹ́ ńgbà tá a kò kọ́ bá fi lù àwọn èèyàn ráyè jókòó ma bó ṣe yẹ wàláì káwọn èèyàn má ráyè jókòó ma sẹ́wọ̀n kí ti ráyè jókòó ma láago kan yóò dìbò kálukú ọmọ ronú pé àfàtàgò kan aago mọ́kànlá àbọ̀ láti máa dé masjid wọ́n pe ìpè alákọ̀ọ́kọ́ bá wa ń bẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ kútùbà ń ṣẹ́jú wa ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o láwùjọ yorùbá pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n àjẹ́ pé wọ́n ń ṣe sọ láti náà fi jọ júmọ́ à wọ́n kàn kún ọjọ́ ọjọ́ fojú hàn yá mà wọn náà mùsùlùmí jimá jẹ́ ń di mùsùlùmí wọ́n wá yọ tìsàlẹ̀ apàtì wọ́n máa ní ìkáàmà ku ìṣẹ́jú àáyá ẹlòmíì ní sálámà ku ìṣẹ́jú àáyá iná ni wọ́n máa bọ̀ kọ̀ yẹ wá tọ́ba wo ibi tí wọ́n ti mójútó ẹ̀sìn ọlọ́run bá dáadáa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti dé mẹ́sàlásí lọ́jọ́ júmọ̀ láti bí aago mẹ́wàá àárọ̀ ọlọ́run mọ ìṣúra tó ti ké nú alukur'an kó tiẹ̀ tó di kí wọ́n pe ìpè alákọ̀ọ́kọ́ àlìjẹ́nà táwọn fẹ́ wọ̀ síbi làwọn náà fẹ́ wọ̀ but kí ló dé tó fi jẹ́ pé àwa ní ọwọ́ jábútẹ́ báyìí la fi mẹ́sìn àwọn ọ̀ká kún kan lọ títí nígbà táwọn kan sì ń so lórí borí lórí rẹ̀ so iṣẹ́ ńlá ń bẹ níwájú wa o iṣẹ́ ńlá ń bẹ níwájú wa ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ láyé káyipé wọ́n ń pèpè fún sọ̀lá àti wọn ò sì tí ì dé masjid láwọn sọ̀lá wa ti yòókù kámẹ́sẹ̀ tí ì sọ́jọ́ jùmọ̀ à. àwa sì kórìíra ká pé mo ti tẹ mo dé masjid mo bá pé wọ́n pé wọ́n pèpè lọ́wọ́ ó ti yá mi ju kọ́dà ìyàwó kan máa jẹ bàbá làdá ni. gbogbo orú àwọn wa ìwọ̀n ẹja mú kónú wa wa afẹ́ wà aljanna wallahi ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó fẹ́ wọ̀ ní ṣiṣẹ́ rẹ̀ ẹ jẹ́ káwọn náà máa ṣiṣẹ́ pa afẹ́ wà lùjọ́nà ẹ jẹ́ ká ṣèdíje ọwọ́ àwa ríra wa láwùjọ tá à ń gbé ẹ jẹ́ ká máa ṣèdíje níjọ́ tá a bá tún láǹfààní àti lọ sáwùjọ tó ti mójútó ẹ̀sìn ju àwùjọ ti wa lọ eléyìí náà ó tún kọ́ wa láti tún ṣe ìdíje sí i kì wá ṣe wípé káwọn ọmọ ṣe ń ṣe pé bóyá wọ́n ti garanti ìwà tá ló garanti ta ni torí ẹ̀ ọlọ́run bá kó tún máa ràn wá lọ́wọ́ kó fún wa láti máa mójútó ẹ̀sìn wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ fífi ṣéwà wò ọlọ́run bá kó sí àwọn nǹkan tá à ń gbọ́ láwùjáre fún wa wọ́n máa ṣe ní balẹ̀jọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruk. ẹni tó bá níbi èrè kò sí. aleykum salaam. kólù ṣẹ̀rẹ̀ẹ́yà ni aláwa ń sọ fún wa pé kólù so ye sóyè bá ti yé o ti parí nù aláwọn kan sọ pé kólù kúlì ni àwọn kan ní kólù kùlíyà ni eléyìí máa ń tẹ̀kù nù kèsè ṣẹ̀rẹ̀ẹ́yà nù kólù ṣẹ̀rẹ̀ẹ́yà ni wà kólù fi ilmi usul al-fiqh lafdun min alfadhi al-umum wal aam yabqa ala umumihi. hatta yarida ma yukhassasu wala mukhassas sọnù gbólóhùn ṣẹ̀ríà ni kúlù nínú usulul fiqh nínú gbólóhùn tí ń tọ́ka sí pé nǹkan kárí gbogbo nǹkan ni nǹkan kan ò sì ní jáde ńbẹ àfi pẹ̀lú ẹ̀rí kò sì sẹ́ẹ̀rí tọyọ nǹkan kan jáde ńbẹ sọ àmọ́ kúlù kúlí kúlù kúlí ayẹ mantik ni kò sí ń tọ́ka ṣẹ̀ríà pẹ̀lú lẹ́yìn náà aleykum salaam náà láti ń sọ láti gbogbo ọjọ́ yìí ẹgbẹ́ sọ̀látùl Jumu'ah dúró kò gbọ́dọ̀ yá kò gbọ́dọ̀ yá ṣáájú ìgbà tóòrùn yẹtàrí tóòrùn bá ti yẹtàrí àkókò àti ṣe sọ̀látùl Jumu'ah àti tó ẹsẹ̀ kútúbà láàrin ẹsẹ̀ ẹsẹ̀ sọ̀látù èèyàn mélòó àti sọ ṣáájú ebi náà la sọ lọ́sẹ̀ tó kọjá ẹ̀ńtọ́ wa kọ sọ fún ẹ̀ńtọ́ ọ̀wọ̀ náà náà ní kó máa ṣe kúrúbà máa ṣe fẹ́yà tó máa ṣàdúrà. sí lẹ́yìn kútúbà. níparí kútúbà sálẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ ni anábì máa ń ṣàdúrà níparí kútúbà sáwọn táwọn á ń gbọ́ tí ìmáàmù ń ṣàdúrà sáàmà sáàmì àmà sáàmì bọ̀t lọ́nà tẹ́ni tó àlẹ́gbẹ̀ẹ́ wa gan-an ní mọ̀ pa sáàmì. naam aleykum salaam. ṣé kò lọ ọbẹ̀ rí tẹ́lẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ èrò ṣé nígbà tí ń pe ṣírkù ní ìmánì tó bá jẹ bẹ́ẹ̀ ń pe ní ìmánì ń pe bídíà ń tí ẹ bá rápálá jáde kọ kò wàá gbé kúrò ní trinity náà fi ṣe ìṣàwọn ìgbà náà tẹ́lá ní wọ́n ṣe ìṣàwọn tó ń sálámà lórí kúrò ní. kó ti kú àbọ̀dákú. ṣé ọ̀sẹ̀ gbórin lẹ̀ ọ wá àbí ṣé forí kan náà ni. Okay ìgbà wá kí n tán àwa bí léèrè pé sí òṣèré wá nígbà òun ti gbàgbé lọ lórí ìgbésẹ̀ tó fún wa abẹ́bẹ̀rẹ̀ tó báwo ni ṣe. ọlá aláìmọ̀kan nítorí pé a ti sọ ipóríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí nípa ṣíṣe sọ̀láàtì lẹ́yìn ìmá ọ̀nbẹ nínú wa ẹni tí wọ́n máa ṣiṣẹ́ sọ̀láàtì ṣáájú ìmáàmù ọ̀nbẹ nu wọn ẹnjọ́ ṣe náà pẹ̀lú imam ó sì bẹ nu wọn ṣe lẹ́yìn imam ẹni tí ń ṣe lẹ́yìn imam yẹn ní kọ́sì ẹni tó ṣe ṣáájú rẹ̀ kò ní sọ̀láàtì ẹni tí ń ṣe dọ́gba pẹ̀lú rẹ̀ kò lẹ́kọ̀ọ́ ó sì súnmọ́ kí so torí pé mukhalafatun zahira ti hàn láàrin rẹ̀ sí imam imam ti jókòó imam tu sálámà wọ́n sì ń bẹ lórí ìforíkalẹ̀ wọ́n gẹ́gẹ́ bíi ta kí ló ń ṣe gan rẹ̀ kí ló fẹ́ dà ẹ̀rú sì ń bọ̀ àwọn akọ́mọ̀jẹ̀ kárí mi ẹ̀rú ń bọ̀ àwọn akọ́mọ̀jẹ̀ kárí mi ajábẹ̀ sì jẹ́ tó bá ti wá pàpẹ́ jù yóò tún sọ láti yẹn sí náà aleykum salaam. kílẹ̀ rí tọ́wà ń bi pé ṣé kó fi pa ojú lẹ̀ ń wẹ́rì fún àbí kó má fi pa ojú èwo lẹ̀ ń wẹ́rì fún ti èwo ni wọ́n mú. ọkàn máa ń dáwọ́ padà jẹ́yẹ̀. ìtọ́ dáa jù náà lọ sí kọ̀sẹ́ẹ̀rì tó ní kó fọwọ́ pajú tó fẹsẹ̀ rinlẹ̀ gbogbo àwọn ẹ̀rí tó wá wọn ò fẹsẹ̀ rinlẹ̀ yẹ́bí àdìsí tó sọ pé tẹ́ẹ̀rà tọrọ inú àtẹ́lẹwọ́ yín ni kẹ́ ẹ máa fi tọrọ ẹ má fi òdi ọwọ́ tọrọ tẹ́ bá wá tọrọ tán ẹ gbọ́dọ̀ dáwọ́ yàn padà kó tó di pé ẹ fi bọ́jú rí pé àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ sínú ọwọ́ ẹgbà wa ẹwọ bó ṣe dáa tó ṣùgbọ́n náà tó gbà wá ọ̀dà kò fẹsẹ̀ lẹ̀ torí ẹ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ dànù tẹ́ bá dáwọ́ padà lẹ̀ kò sí nǹkan kan sọnù ọwọ́ kó ti gbọ́wọ́ sókè yẹn o ti ṣe sábàbí tọ́lọ́ máa fi gbàdúrà náà tó ń fẹsẹ̀ ni o ojú tiẹ̀ máa ń tì pé kọ́kànnú ẹrú rẹ̀ sókè yẹn ni pé àìgbọ́wọ́ sókè lọ́lọ́run gbàdúrà rẹ̀ ọwọ́ tó bá ti ṣe báyìí ọlọ́run gbàdúrà rẹ̀ náà tẹ́lẹ̀ ìjẹ́bù sí jẹ́. ọ̀tọ̀ ni ọmọ pé tó bá fẹ́ sùn ní ìsèyí tó ń ṣe ń gbà mí ò kúkú fẹ́ sùn èyí tí ò ń ṣe ń gbà tó fẹ́ sùn là ń sọ ní ìsìn àmì ìtọ́ fẹ́ sùn kọ́dà kìí sojú lásán ló tún fi bọ́ ó fi pa gbogbo ara rẹ̀ láti títí dé gbogbo ibi tọ́wọ́ rẹ̀ bá dé àìsàn ti sọ́nà igbe tí ànábì bá fẹ́ tọrọ òjò ìmọ̀ gbọ́ sókè kí tún ṣe báyìí lásán yóò gbé sókè dáadáa àmọ́ kò sọ pé kẹ́ẹ̀tún fi bọ́jú. bẹ́ẹ̀ ni kọ̀tọ́ kọ̀tọ́ bẹ́ẹ̀ ni súnà. kíni a ah. kí ló á wá pẹ̀lú mọ́ọ̀sì abẹ́ẹ̀ tí ẹ gbọ́ kẹ́ àwọn òkè káwọn àwọn káwọn lè má mú iná ọmọ ni nígbà táwọn sọ mẹ́sídà fẹ́ dàrú so àlàyé rẹ̀ ni wípé kẹ́ sàdúà kẹ́ fatia kẹ́ iná ọ̀tún iná kò sínú súnà ọ sáré ká rí pé ànábi sàdúrà kan bẹ́ẹ̀ náà rí ha adúrú ọdún yìí ìgbà yọ̀dà fún ọmọdé yọ̀dà ọ̀yà fatia kò sí tọ́jú bẹ́ẹ̀ ihe yíyọ ẹ̀sìn làwọn ẹ̀sìn ṣe kìí ṣeré so níta wọn rí inú súnà sọlá àṣìlá bá fẹ́ tọrọ dáadáa súnà wípé kó o ti kọ́kọ́ ti síwájú sọ̀rọ̀ pálukùrá kírun iṣẹ́ ni ó ti síwájú. ó ké fatia àbí iná àtọ iná àbí súra kan wọn àti wọn lọ wo ntí mo ké náà alukurani ṣe nǹkan báyìí eléyìí ní sunna so eléyìí ni pé òun fi sẹ́ẹ̀rí òun fi ń sàtẹ̀gùn síwájú ọlọ ṣùgbọ́n ìtẹ́yìn ń ṣe yẹn ẹ̀ ń ṣe ń ṣe pé ẹ ti ṣàdúrà ẹ ti ṣe gbogbo ẹ wá fẹ́ stamp àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀rí kí tó wá ṣàdúrà lọ́wọ́ ah, àbá fi kíní kan jẹun ló ń tẹ̀ naam aleykum salaam. ìbéèrè tí ọ̀kan náà máa mú ọ sọ pé ìmáàmù kalẹ̀ ká sílẹ̀ kí ni ìmáàmù ó ṣe bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí gbogbo yòókù ọ̀mà ìmáàmù náà mà ẹnìkan ṣoṣo ńlọ́mà ẹ ṣe sùúrù ẹnìkan ṣoṣo lọ́mọ ìmáàmù ọmọ gbogbo jẹ̀mọ́ ọmọ èsì dandan ni kí ìmáàmù ọgbọ́rọ̀ rẹ̀ rò pé yé wa toró súnmọ́ kéèyàn kan ṣàṣìṣe eléyìí tí ò súnmọ́ kí gbogbo jẹ̀mọ́ ọgbàgbé ọmọ tó bá kọ́ àwọn méjì ni dandan ni kí ìmáàmù ọgbà àbí òye wa lè jẹ́ nìkan lọ́kọ́ rántí. gbàtó wọn sọ gbogbo èèyàn wá gbà sí lẹ́nu pé àwọn náà fura pé bẹ́ẹ̀ ni sọ ìgbà náà ìmáàmù gbọ́dọ̀ gbà àmọ́ wọn nìkan ló ń sọ gbogbo wọn ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wọn ló tún sọ láti tiẹ̀ sí ọjọ́ bó ṣe jẹ́ aha ó ti wá ṣẹlẹ̀ ìmáàmù wa gbà wọlé wọn ò sì ti dìde ìmáàmù forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì níjókòó yẹn wọn á jókòó wọn tún àtàyà sí i tẹmásẹ táyà wọn sàlámà tẹmásẹ lámà wọn tún àforí kalẹ̀ lẹ́ẹ̀mejì fún gbàgbé náà aleykum sẹ. sunna ni yóò mọ gbalada rárá o rárá o ìtumọ̀ àdìsí yẹn ni pé ìmbá sọ́dọ̀ ọ̀ràn so ṣùgbọ́n sẹ́kùn súnà aleykum salaam. wọ́n ní ẹ̀sìn pẹ̀lú àṣà kí ni kí náà bóòlà ok oke bó máa wọn. àkọ́kọ́ ni pé ẹ̀sìn Islam gbà tó dé ọba àwọn èèyàn lórí àṣà wọn ọba wọn lórí àṣà wọn kò sì sọ pé gbogbo àṣà wọn ni ọ̀dà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ pé gbogbo àṣà wọn lọ́dà ó ń bẹ nínú àwọn àṣà wọn èyí tó dáa Islam fún wọn lẹ̀ lórí ẹ̀ ẹ bí àṣẹ wọn dà ń síkí táwọn ọ̀dà ń dógó tá ń dé filẹ̀ ẹlẹ́lọ̀ tá ń dé abẹ́tí ehoro tá ń wọ sálúbàtà kò síbi ti ní máa wọ̀ nǹkan rẹ̀ sáàtì má jẹ́ ọwọ́lẹ̀ àṣà àwọn ṣòkòtò míì ní kọ́ wọ́lẹ̀ káwọ̀ kọ́ fẹnu sọ́lẹ̀ ṣẹ̀rí àwa sọ pé kò gbọ́dọ̀ má fẹnu sọ́lẹ̀ o àmọ́ dànsíkì rẹ náà ni ọwọ̀ dàndógó rẹ náà ni ọwọ̀ kẹ̀m̀bẹ̀rẹ̀ ni ọwọ̀ so ṣùgbọ́n kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ kọ́ ọmọ bá gbẹ̀sán rẹ̀ nuna ẹnìkan á ní wàá bá ẹni sọ pé bóòlù ẹsẹ̀ ń dé fìlà ẹlẹ́lọ ẹ̀yin mùsùlùmí ká ìmọ̀ ní Islam ti má dé fìlà àti wọ̀ kò síbi tí islam ti ní má dé fìlà tó wú lábẹ́ tí ewúro ló ń dé kò àwọn òpin lábẹ́ tí ajá torí pé ajá sọ mọ̀rọ̀ kó yé <laughs> so nítorí délé kò síbi tí islam ti ní kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ọba wa dá nínú àṣà islam gbàdánù nígbà tí ẹ̀sìn tọ́ba takò àṣà ẹ̀sìn la gbọ́dọ̀ fún lọ́la o tọ́lẹ́sìn ní jẹ́ àṣà ṣe là ní jẹ́ àwa àlìjánà kò síbi tó wà lákọọ́lẹ̀ pásà ni ó jẹ́ àwọn àlìjẹ́nà kò sí lákọọ́lẹ̀ níbi kan páwọn kan wà àlìjẹ́nà ọjọ́ gbéǹde o torí pé wọ́n mójú tásà àwọn tó takò ẹ̀sìn ìdí nìyí tó fi jẹ́ pé tásà bá ti takò ẹ̀sìn níbì kan ẹ fàṣẹ léyìn lẹ̀ torí gbogbo aláfẹ́ wọ bó láfẹ́ wà àlìjẹ́nà àmọ́ tásà ọba takò ẹ̀sìn kò sẹ́ni tí ò ní ẹ fi lẹ̀ tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ àtúntì sàlàyé náà ipe àwọn sàábì yẹn ẹ mọ̀ pé ìgbà yẹn ẹ̀sìn ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ ń sọ̀kalẹ̀ ni so wọ́n ṣàṣìṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàṣìṣe o ànábì ò sì bá wọn wí nítorí pé wọ́n wà ń pọ̀ ẹni tí wọ́n mà so ànábì padà ṣàlàyé fún wọn ni pé àìṣe bẹ́ẹ̀ bó bá dijọ́ mi àsìkò tí wọ́n ọlọ́run gan sọ àlùkùránì kalẹ̀ ìgbésẹ̀ wọn ṣe kútúbà lọ́wọ́ ẹ gbọ́dọ̀ lọ́ọ̀bì kankan má látòrí eléyìí lọ́ọ́ ẹ̀kọ́ wa ń bẹ ń fáwa náà nísìnyí ẹ̀yin ọmọ nǹkan kan pẹ̀ ẹ̀sìn ẹ wá ṣàṣìṣe nípa so ẹni tó wá mọ̀ kò gbọ́dọ̀ wá lọ wá kòkókò kó wá gbé à ẹ sì gbà à ó ah, ti ṣàlàyé ẹ̀ fún mi tẹ́lẹ̀ ṣe yóò dùn sọ àbí dùn sọ yóò dùn sọ pé àlàyé lọ́yẹ kẹ́ kọ́kọ́ ṣe fún mi tẹ́ bá mi kẹ́ wá rí i pé mo kẹ́ mo wá bá mi wí Islam ṣe rí nu ṣáájú ká tó ṣàlàyé fún ọlọ́run ọ̀rọ̀ jíṣẹ́ òjíṣẹ́ ṣàlàyé èèyàn wọn akọtí ikún wọn ṣàyà kókó nàkí gbà náà nìyọ wà dé torí ẹ ilé ìjẹba subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.